kankan tẹ́yìn náà as a person personally ká gbé no matter ká gbé sẹ́gbẹ́ nísìn hmm. hmm. personally tẹ̀ wò pé ah kí ló ti mi ìfẹ́ kíkẹ́ náà wáyé ọ̀la. <laughs> ah mi ìfẹ́ rí náà èmi ò rí. ọ̀rẹ́ dẹ̀yìn tí yóò fẹ́ tipẹ́tipẹ́ ṣé gbogbo nǹkan tó bá ti ṣe báyìí ó láì. ìwọ jẹ́ pé mi ò rí because ìkan tó èmi nìkan mo mọ̀ kan tí mo rí tí mo sọ pé ẹni yìí mo fẹ́ kí ni kò tẹ̀ rí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ kọ́sẹ̀ kan lọ́wọ́ rẹ̀ ìgbéyàwó tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní nílé ayé yìí mm-hmm. a bá rò ń gbà yẹn Adam àti Éfà nìyà mm-hmm. báwo ló ṣẹlẹ̀ Ọlọ́run kùn Adam lóhùn mm-hmm. àbí ó dẹ̀ yọ egungun ìyá ẹ̀ tó fi ṣe Éfà ìgbà tó jí mi ò rò bóyá ó ṣe introduction fún mi wípé olùrànlọ́wọ́ ẹ̀ lélẹ́yìí mm-hmm. bọ̀gbà tó mu dé ọ̀dọ̀ ifá because iṣẹ́ tó kọ́kọ́ máa gbé fún ni pé kó máa sọ nǹkan kan lórúkọ kó máa sọ gbogbo nǹkan tó ń dá lórúkọ gbà tó máa dọ̀dọ̀ ifá orúkọ tó pè é orúkọ pé egungun àyà hmm. ọlọ́run dẹ̀ bí pé kí lo hmm. ọlọ́run dín náà ó di ó di ó di fọkùnrin ò bá ní conviction yẹn kò mọ nǹkan tó ń ṣe ni èmi mọ̀ mo mọ̀ fúnra mi mi ò lè ní mi kò pè mí hmm. so mi ò bẹ́ẹ̀ mo ní regret kankan. ǹjẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó jẹ́ wípé wọ́n máa ń nà ìyàwó wọn ah. àbí àwọn tí wọn kì í fún ìyàwó wọn ní ìfọ̀kànbalẹ̀ hmm. àgàgà àwọn tẹ́ pé wọn kì í tọ́jú ìyàwó ìyẹn tán prefer láti ṣe síta ju pé kàn ṣe sínú ilé lọ ìyẹn ò dá tó kò dá tẹ bá béèrè lọ́wọ́ náà wọ́n máa ń ní reason tiwọn mm-hmm. ṣùgbọ́n kò sí bí kan ṣe wà tí ò dá tó tá máa lè justify pẹ̀lú any reason even kó jẹ́ ọkùnrin sọ́kùnrin or bàbá sọ́mọ wọn bá ní bí despite pé bible sọ pé ìmọ̀mú ìfẹ́ sọ yorùbá bóyá ẹgbàlè wọn fi máa yọ ọ̀kan tó bá mm-hmm. dìsáyà ọmọkẹ ẹ̀ bọ̀ yín ò míì pé tẹ bá fẹ́ lu ọmọ yẹn kẹ só mọ́lẹ̀ kẹ máa lù bí ẹran. ọ̀rọ̀ máa ń lọmọ bẹ́ẹ̀ ní ìsìn. ká tó wá sọ pé àgbàlagbà àbí ẹni tó tẹ pè ní. ìyàwó tó pè ní egungun tó pè ní ìyá ẹ ẹ mọ orúkọ yẹn so kò ń ṣe nǹkan gidi nǹkan jù nǹkan gidi rárá so ó yẹ kéèyàn irú àwọn èèyàn báyẹn èmi fi pé psychologically wọ́n need the assistance. Hmm. psychiatric patient. bí bí ìwà wèrè ni kéèyàn má tàn rẹ̀. Hmm. Hmm. olùsìpọ̀wọ́ yóò fi ọwọ́ sísàmì ilẹ̀ látẹ̀kùn àwọn ọmọ náà kú.